وخير الهدي هدي محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أنا أقول الله بكنا أقرأ ذاتك يقول أنا محمد صلى الله عليه وآله وسلم كتاب كثير أدر يلو بأخبار صحابنا أتبقوا انتوان تلي لنوان ẹ̀yẹ rúbí ọlọ́run ní ibi ìpamọ́tẹ́nu kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí mùsùlùmí pé ní júmọ́ àtúnmí òní ẹ̀ní àtijúmọ́ àtúnlá àfihàn ìṣáàrí ṣàbáàní òun ni jímọ̀ ẹgbẹ̀yìn nínú ṣàbáàdì ti ọdún yìí ṣe pé nígbà tí a bá ti túmọ̀ mí kọ́mọ kó ṣe rọrùn fẹ́ kọ̀ọ̀kan wa nínú Ramadan òmẹ́ ni àáwà oṣù Ramadan ètò kò bá pàṣẹ lé oṣù aláàbùbárúkà ni oṣù tí ọlọ́run bá tó bá tó pọ́nlé ni apara àkọ́lé rẹ̀ onáàdé pé ọlọ́run bá fún bánú wọn sàádá ó sọ alukur'an ètò jẹ́ ìwúrò òfin wa ó sọ kalẹ̀ nínú ìlú lábára àkọlé rẹ̀ onáàdé tíra ọlọ́run bá ètò ṣe alukur'an ó sọ kalẹ̀ nínú ìlú yìí lábára àkọlé rẹ̀ ní pé ní òru abẹ́yẹ kan ọlọ́run ìgbé ní láyé dábìlì kọ́dé ọ̀yẹ́rọ̀ mi ní alẹ́ ṣáhà òrùka tó ní ọlá ju ẹgbẹ̀rún oṣù lọ inú oṣù yìí náà ni ọlọ́ba sùpánà ọ̀tàrà ní ogbèsì. àwọn Ramadan orígun kan ní orúkọ ìsìn wa ní gẹ́gẹ́ bá ti fún àwọn lọ́wọ́ nínú àwọn orígun tó gbé ìsìláàmù dání ìkan náà ni ó jẹ́ níbẹ̀. ìlà ti mọ bàbára ìjọ kìí sí ọ̀fẹ́ wọlé kọ̀wáìsì bá fi mọ pàtàkì ẹ̀ èèyàn ti wọn náà àwẹ̀ Ramadan sábà ní àwẹ̀ tí ní jẹ́ àwẹ̀ gan àwọn lárúbáwá wọn a máa lo gbólóhùn àfọwò àbí àfìyà nínú èdè wọn kódà sí ìsìlámù tó dé wọn lọ́wọ́ ní àfọwò àbí àfìyà lédè lárúbáwá ìtọ́ máa ń gbà lérò ní àjùmọ́ àti ìṣe kéèyàn kóra ró nípa nǹkan kan lápẹjú èsì ẹni tí lọ níjẹ́ tó wá tí ò lọ láwọn àtìkò kan wọ́n ní fọ́ọ́mà anil amal okòrò arúgbó iṣẹ́ lílọ ìwòdé máa ní ti lọ tó bá ti kóra tó tí ò ṣe mọ́ alárùn ní fọ́ọ̀mà ìyẹn náà lọ́nà máa tó máa tó máa bá tọ́kùnrin alukur'an nígbà tí ń sọ̀rọ̀ ìyá ànábi àìsà tó jẹ́ mọ́ríyàmù alayhi salam tọ́lọ́ nípa ìmúnátọ̀rọ̀ yìí náà فقولي إني نظرت للرحمن صوما obìnrin tó bímọ ìyẹn mariam tó wá dé láwọn èèyàn tó máa fi ẹgbẹ́ gbogbo lọ sí rọ́mọ tó lọ́kọ tó ṣàgbèrè báyìí fàkúlì sọ fún ẹgbẹ́ ní ìmì nàbàrùtù lè rọ́ṣùmá ní fọ́ọ̀mù èmi lé ní òkùnrin ti ni bàlá ní ìyẹn pé mo kóra nínú bí ọ̀rọ̀ sísọ onídẹ́gbẹ̀ ṣe náà ìyẹn kọ́lọ́ ń tọ́wá kí ọmọ àkókò ti ṣe èyí tó àgẹ́gẹ́ dáhùn fúnra rẹ̀ àìpé nínú èdè bàbá ní sọ́ọ̀mọ̀ àbí àsọ́ọ̀mù ọ̀sìyá yóò jẹ́ kí kóra nǹkan kò sí nǹkan yẹn mọ́ wà tẹ́ ti gbogbo òun náà ìfá wọn kò láwẹ̀ nínú ẹ̀sìn oní ní àlìǹfà àrílẹ̀ akílù wàṣúrù ìyẹn pé kéèyàn kóra ló ń bi jíjẹ múmu èyí tí ń gbàrò ní jẹ kò ní mú pàṣẹ ìlú fàṣírọ́ àtàwọn nǹkan míì tó lè já yẹn láwẹ̀ tó pé ìfá kóra ló dábàá ń gbàrẹ̀ ó ti jíjẹ múmu nìkan lọ èyí ní súnmọ́ bèrè ògùn kan tí ẹ bá kóra ló báyìí tí ẹ bá ṣe lámọ̀ nígbàwẹ̀ ó wá nígbà ní tòló ìfájẹ́ lásìkò ìgbà tí àlùfájà rẹ̀ bá ti yọ nídàájí ìgbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ ni ẹ ìlà òru mi ṣàmì bákan náà èyí máa bá lọ bẹ́ẹ̀ títí tó ń fi wọ̀ máa ní ìyàtí ní ìyàtí sàádùn ìdìbà pẹ̀lú àníyàn pé èsì ń ṣe lọ ẹgbẹ́ bá sọ lánàá pé ká má jẹ ká má mú ká má mú ọmọbìnrin àti gbogbo ohun tó lè dá àwẹ̀ ẹni. lálùbà pàṣẹ bájà bá ti yọ àmọ́ bá lọ bẹ́ẹ̀ títí tí òun ó fi wọ̀ pẹ̀lú àníyàn pàǹdáwẹ̀. rẹ lómi o lè mọ jẹ o lè mọ ìmúláta ọ̀dálẹ́ bóyá òun ẹ̀rọ yàtọ̀ lè jẹun kò yẹ sọ́kó bèrè tó bá bá dalẹ́ bẹ́ẹ̀ àní ló gbà rẹ̀ tí ò bá sọ pé àníyàn kò ń gbà rẹ̀ eléyìí kò ní túmọ̀ ààwẹ̀ inú ààwẹ̀ tọ́lọ̀ wọn wá ní ká máa gbà ó pé lórí ìdírísí nípa pé tọ́ràn yẹn ni àbí pé tọ́ràn yẹn àwọn kan wà tó yẹ pé ní ọ̀ràn yẹn ni wọ́n ọ̀ràn yẹn téèyàn ò bá dápẹ́ lọ́ràn yẹn ni pé téèyàn bá ṣe yóò gbalada téèyàn ò bá ṣe yóò jìyà ndójẹ́ nọ́mbà wá rẹ̀ ó lẹ́yìn yìí tí àpéjọpọ̀ ibi ṣe sọ́mọ̀ rọ̀mọ̀dán àwẹ̀ rọ̀mọ̀dán ẹni tó bá ti pè kó gbàwẹ̀ ó gbọ́dọ̀ gbàwẹ̀ ní ọ̀nà yẹn ni kìí ṣe tí àwọn òde sáwà rí mùsùlùmí tí ó mọ ẹjọ́ fẹ́ tí ó ní kọ́kẹ́ yẹn bá ti mọ́ ẹni ọlọ́run tó olóòrò ọlọ́run tó àwọn ẹbí ti pa wá tí ó kẹ́ báyìí pé èmi ò ní gbà irú ẹni bẹ́yẹn ẹni burúkú níwájú ọlọ́run

tí ẹ bá jẹ́ mùsùlùmí tó ní làákàyè akẹ́nà tó ti bàlágà tí ó lálà sí ara tí ó rẹ̀ obìnrin tí ó ṣe ti ṣe háìdọ̀ tí ó ṣe tó alẹ́jẹ nepal tí ó ṣe sáré kan ṣe tí ó lè jẹ́ kó gbáwẹ̀ mọ̀kéyàn dá pé kó mọ́ tìráfù kó má tóbi ní ṣe àjọ kó má tètè fáàtì kéèdì inú lóyún tí kò lè gbà àwẹ̀ ìdí ò lè gbà ní pẹ̀lú gbogbo olóyún náà olóyún tó yẹ pé situation rẹ̀ ò lè jẹ́ gbogbo àwẹ̀ àbí sọmọ rẹ pé sọmọ rẹ jẹ́ gbogbo àwẹ̀ tẹ́tẹ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀yìn mi gbogbo àwẹ̀ kí ọmọ ìlú ẹ̀ta kàálẹ̀ yìí rántọ́ padà fún ọ̀sẹ̀ tí wọ́n wà nù. ọlọ́run ní pé ẹ̀yìn láàkàwẹ̀ lọ́àbàwẹ̀ lọ́nà èèyàn fún kama kutiba ala alladhina min qablikum àwẹ̀ ọ̀ràn èèyàn ní fáwọn tó síwájú yìí náà ìgbà wo làwọn wá ń gba tí wọ́n tẹ́lẹ̀ Ramadan ní àbínú ṣàwáàdì ìgbà wo tó gba gan ọlọ́wọ́n àbáyé yẹn fún wa mo jẹ́ ká mọ̀ pé àwọn tó ti lọ síwájú kálíbà fúnfúnmọ́ tó dé àwọn gan náà gbà àwọn Ramadan bákan náà àwọn àwẹ̀ kókó jọ́ra yẹn ní ìtura àkùgbà àwọn ẹni sábà bí ti máa ń fa onífọ́ọ̀mù kàfáàrọ̀ àwẹ̀ téèyàn fi ń tán ìrìn ẹsẹ̀ kan tó dá ẹ̀dọ́ bá fẹ́ràn ẹsẹ̀ kan sì yóò dá yóò nínú sí àwọn fi fẹ́ràn ẹsẹ̀ làwẹ̀ nǹkan bí jùmọ̀ àbẹ́rẹ́ sẹ́yìn afọ́fúnra wa nípa ìdájọ́ tó dé ìmọ̀ ìbúra pété wa búra o láwọn nǹkan tí ó ṣe tí ò bá wá lágbára àwọn nǹkan yẹn ni ó gbà rẹ̀ mẹ́ta nínú àwọn àwẹ̀ tó jọ́ràn yẹn nìyẹn. ẹ̀yìn tó pààyàn tó ṣe ní séèkì pààyàn bóyá fún ẹgbẹ́ pààyàn ni yóò san àwọn owó ẹ̀jẹ̀ nínú tí ó tún ṣe ní pé yóò tún bá àwẹ̀ nínú àwọn àwẹ̀ tó jẹ́ àwẹ̀ ìsanra nìyẹn àwẹ̀ ẹ̀dẹ́dẹ́ ní ọmọ jẹ́fẹ́ nìyẹn bóun ní fábàbí ẹ̀ ebe yẹn dára kan kò nínú kò dára ọlọ́run ti lọ́rọ̀ tó gbogbo wa ṣùgbọ́n ká fara bí ẹbí ń san rẹ̀ ẹ̀sẹ̀ kan kò ní sábà tó bẹ́ẹ̀ náà lẹni tó jẹ́ pé ní ọ̀sán àwẹ̀ tó súnmọ́ ìyàwó rẹ̀ nínú àwọn nǹkan tó lè fi yọra rẹ̀ kó nú ẹ̀jẹ̀ tó kó sí yẹn kò náà ní kí ìrúgbà rẹ̀ bákan náà tó jẹ́ ẹ̀jẹ̀ tó lérí síwájú ọlọ́run tó lè wọ ọlọ́run lérí síwájú rẹ̀

àbẹ́bí ní bẹ́ẹ̀dù ńkọ́ yí àhápò àyọkọlọ ayélujára ti tọ́lọ́ nǹkan ẹgbẹ́ ìkọ́kọ̀tọ̀ náà wẹ̀ tó dọ́nà ẹ̀yẹ̀ ní àwẹ̀ rọ̀mọdọ́n lórí gbogbo mùsùlùmí tí kò ń kọ̀ǹtíṣàn bá ti pété lára àwẹ̀ ìtara ẹ̀sẹ̀ kẹtẹ́yẹ̀tẹ̀ lórí ẹni sábàbí ìkẹ́ bá tẹ̀lẹ̀ sí bákan àwẹ̀ jẹ́jẹ́ ìlérí tó yẹ pé kìí di fún yẹn tó fún yẹn ló labọ́ra rẹ̀ lọ́nà pé wọ́n lọ́ mú lérí síwájú rẹ̀ àbẹ́ntí wà nǹkan ẹgbẹ́ tẹ́lẹ̀ bá wà nǹkan gbogbo ẹ̀fẹ́ ní máa ń sọ tí nǹkan bá tẹ lọ́tọ́ lè ti dàbí kó ń sọ bẹ́ẹ̀ tọ́ni wọ́n lọ́ mú jẹ́jẹ́ síwájú rẹ̀ tó bá jẹ́ kí iṣẹ́ ti wá yìí sí tó bá jẹ́ kí ilé ti kọ́ bá rí kọ́ jẹ́jẹ́ pé márùn ìdí tó jẹ́ ọ̀ràn yìí èèyàn ń sin ọlọ́run àwọn àwẹ̀ tó wá pọ̀ nínú Islam tó jẹ́ bíi náfìlà táwọn sí alùpùpù nífẹ̀ẹ́ gẹ́gẹ́ ni wọ́n pé bí ìjọ ti wá dé nínú Islam ní ara àwọn ọ̀ràn yẹn bí irú ojú àtàwọn ìwọ̀n ọ̀ràn yẹn ni ìrò mátàtí mára àwọn ọ̀ràn yẹn àwọn àkúnrẹ̀ náfìlà bẹ́ẹ̀ náà làwẹ̀ náà ní bẹ́ẹ̀ ni hajj náà ní ẹni hajj àkọ́kọ́ tẹ̀yẹ̀ bá kọ́ ṣe láti ọ̀ràn nẹ́fílà tèmi ó dórí padà iṣẹ́ bàbá ń ṣe torí gbogbo ibi tí ẹ bá kù sí nẹ́fílà ìnáwó owó ọmọ ara láti fi láti tó ṣe. màtí wá láwẹ̀ lójú ọ̀nà yẹn bí rọ̀gbọ̀dọ̀ ta sọ fún wa bí àwẹ̀ ìtàn ẹ̀ṣẹ̀ àbí àwẹ̀ ìjẹ́jẹ́ fẹ́rẹ̀ la ní àwọn àwẹ̀ tó jẹ́ pé afẹ́ tí ètò ọ̀nà yẹn àwọn ìbẹ̀rẹ̀ fẹ́ atúlẹ̀ lágbèjúwe kéèké kò fẹ́ gbàwẹ̀. lọ́jọ́ kan tí ó yẹ sáwọn ọjọ́ tá nígbà rẹ̀ kó kẹ́wò ọba àbọ̀ sí sí Tuesday ọba sí Wednesday kó kẹ́ wù mí gà má ọjọ́ àwọn ọjọ́ ní dágbà rẹ̀ ní Friday lásán bẹ́ẹ̀ bá dé Friday pé mo fẹ́ mú mi mọ́ ó kẹ́ wù mí gà kò sí tó burú bẹ́ẹ̀ àwọn kan wá gẹ́gbà tẹ́lẹ̀rí fún inú ẹ̀ náà ni ààwẹ̀ ọjọ́ mọ́ndé àdìsọ́ọ̀lì nínú àwọn ààwẹ̀ tí afẹ́nú ẹ̀sìn ni tó ń sọ̀rọ̀ ẹ̀yìn tó máa fẹ́ torípó ní ládá púpọ̀ ànábì àmọ́ gbà á. nígbà kan bíi pé lọ́jọ́ mọ́ndé ọmọ ń gbàwẹ̀ ó ní ọjọ́ ìdílé di ọjọ́ náà ti rí. ti tọ́ọ̀sì ń kọ́ ànábì ní ah, ọjọ́ náà máa ń gbé tẹ̀ wá lọ sọ́mọ̀ mo ti fẹ́ kí àwẹ̀ wà mo tẹ́mọ̀ pé inú iṣẹ́ ìjọba tó mọ̀ lọ́gbẹ̀dọ̀ bá ń gbé lọ. nàbẹ̀rẹ̀ àwọn ẹ̀mí pé àtijọ́ ah, méjì ìgbà tí ẹ bá gbàwẹ̀ ní níbẹ̀. bákan náà mẹ́fà lẹ́yìn Ramadan tàmọ̀tún ṣàbán àṣàwád tàmọ̀tún ṣàwád nínú àwọn àwẹ̀ bá fẹ́ ní tó ní sọ́nà yìí. sáré sọ́nà ṣàdé tàbí ayúbal ansori tàbí aláfàálà ánìmù. ثم أتبعه الستة من الشعوات كان كصيام الدهر أنا بدأت بقى في رمضان وفي مفعل ينزل شعوات بأن تكون وجوه يدباوني bákan náà ọjọ́ àràfà ẹni tí ó bá ti hajj ẹ̀fẹ́ ká gba àwẹ̀ bákan náà ọjọ́ àtúrà sáàtọ̀ á sáàmà tí ọjọ́ kẹsàn-án àtọjọ́ kẹwàá nínú oṣù kí ní oṣù ojú ọ̀run nínú àwọn ọ̀rọ̀ tí àwẹ̀ sọ̀rọ̀ ẹ̀yàn sí ẹ̀sùn tó fẹ́ ẹ̀yẹ́ rí ọlọ́run àwọn àwẹ̀ tó wá pé àfẹ́ wà tó yẹ pé ni kéèyàn gbà á kéèyàn wó tuntun nírú òní mọ́ndé yìí tí èdè bá gbọ́ èèyàn tá a síwájú bí àwẹ̀ àwẹ̀ jẹ́jẹ́ àbáwẹ̀ ẹ̀sán ẹ̀sẹ̀ àbí tí èdè jẹ tó wá gbà lọ́rẹ́ tó ń gba tó jẹ yẹn sì ní àwọn ẹ̀yà àwọn ewu ni ìjọba nípa àwọn ọ̀sán kan nínú ìyàwó rẹ̀ nígbà táwọn sí ìyàwó àdúwẹ̀ẹ́ríà anábì náà àdúwẹ̀ẹ́ríà ń gbàwẹ̀ òní bẹ́ẹ̀ ni anábì sọ gbàwẹ̀ lánàá ọjọ́ ní ìjọjọ́ friday anábì jẹ́ tọ́sí ìyàwó àdúwẹ̀ẹ́ríà láwọn ògbà anábì ní sọ́ọ̀wà àgbà lọ́la ó ní àwọn nígbà lọ́la ní mo kẹ̀lé gbajúmọ̀ ẹ̀ nìkan anábì ní ápùtèrè lọ́jà àwẹ̀ yẹn àwẹ̀ tí ì nínú mẹ́rin sábà kan tó wá sí ẹ̀ kò sí kankan bẹ̀ tó jẹ́ kẹ́kẹ́ oṣù ọjọ́ friday kóló fẹ́ gbà rẹ̀ àwẹ̀lẹ̀ bí kòkó gba ládà ẹ̀sẹ̀ ló tó gbà yẹn la dúró ara wa àtàwọn sojúmọ́lé ẹ̀ náà àfojúdálà bí mi yẹn ni adọ́fọ́ gbà rẹ̀ lórí ìjọjọ́ ojúmọ́ ìgbàkúgbà ló ń gà o èyí dájú má nìkan gbà rẹ̀ bákan náà ọjọ́ ọdún àwẹ̀ tẹ́yìn tó gbẹ̀sẹ̀ lé lórí ìyẹn kí ẹjọ́ ẹ̀ lójọ́ ọdún ìyẹn làá fi máa ń sọ fún ẹ̀sẹ̀ mọ́ ẹ̀sẹ̀ agídí tó bá mẹ́rọ́sùn lọ́la wọn ò sí gbà ń sà wọn. àwọn tó bá bẹ̀rẹ̀ lórí ní ẹ̀kọ́ díẹ̀ gẹ́gẹ́ lọ́jọ́ ọdún díẹ̀ wà lọ gbà pé òun ò tí ì pé ìtumọ̀ rẹ̀ pé súnmọ́ ni pé yóò gbà rẹ̀ lóòjọ́ ọdún nìyẹn tó bá ti gbà rẹ̀ lóòjọ́ ọdún tí kò kò gbà lábẹ́ ìsìn yóò gbà. bákan náà àwọn àwẹ̀ tó tún jẹ́ àwẹ̀ ìwọ̀ wọ́n ní ọjọ́ ọdún léyà àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé náà ló gbé wọ̀ ká máa pé ìjọ ìpìlẹ̀ kọ́ ni. ẹ̀sùn náà bá sọ fún ẹlòmíín sọ pé àwẹ̀ tó gba yẹn olóòdì gbà ó lè ní àtẹ́yìn ní ẹ̀ ń yẹn kò wọ́n kó lẹ́kọ̀ọ́ yẹn kẹ́lẹ́ kí àwẹ̀ mọ́lẹ̀ bó ṣe wù. bákan náà kéèyàn máa gbà àwẹ̀ lọ pé àwẹ̀ kan wù mí gbà kó ní ìyẹn ní òní tí ò dáa torí inú àwọn àwẹ̀ tá a fẹ́ fáwọn ìdíyẹn bá tẹ̀fẹ́ gbà ẹ̀ kó gbà wẹ̀ dáhùn kó gbà jọ kan kó bírèkì jọ kan ṣùgbọ́n kéèyàn máa tirẹ̀ fún àwẹ̀ kan ń wù ń gbà kó kàn máa gbà lọ rẹ́rẹ́rẹ́ eléyìí nínú àwọn àwẹ̀ tó jẹ́ èèwọ̀ ni ìyẹn tó ọlọ́run bá àwẹ̀ táwa ń sọ̀rọ̀ rẹ̀ fún wa yìí bàbá mọ̀ pé ìjọsìn ni ìkẹ́kẹ́ ló gbọ́dọ̀ kọ́kọ́ lékì ẹ̀mí wa a bá pè ní ìkàlẹ̀ wà mọ̀ sọ́ọ́lẹ̀ ìwà àtàwọn àǹfààní ìníyàwó ti ní àwọn ìyá àwọn àǹfààní fayé wa mẹ́ àwọn àǹfààní sọ̀rún wa mẹ́ mùsùlùmí tó bá jura rẹ̀ lè fọ́lọ̀ ní mọ̀ mọ̀ yìí pé fọ́lọ̀ máa ti ní àṣẹ kẹ̀kẹ́ o kódà kọ́ mọ̀ mọ̀ yìí tó fi mọ̀ pé àǹfààní wa mẹ́ ìgbẹ́ tí o bá ti ju wọ́lẹ̀ fọ́lọ̀ yóò máa pẹ́ sẹ̀ bẹ́ẹ̀ ìgbẹ́ kí náà fi ní àmọ́ ní irun bẹ̀ ìṣe tó wá kunu ẹ̀sìn ṣe pé ń péré ọlọ́nìyẹn tẹ́ẹ̀ bá múra ní tó padà pa ní bí àǹfààní yẹn hàn sí sí ẹ tó bá ti mọ̀ sọ pé ká ṣe nǹkan o mọ̀ pé nǹkan yẹn dání tó bá jẹ́ mùsùlùmí gidi àǹfààní yẹn sí kò hàn sí ẹ tọ́lọ́ bá yóò dá o lọ́dọ̀ pé ẹ̀ ní òní tó burú ń bẹ̀ ìwọ báwo ọlọ́run sọ̀rọ̀ ìwọ ń sọ̀rọ̀ nínú àwọn òbí ń gbélẹ̀ láyé ìjọba lè mílẹ̀ ní tó burú tó ní àwọn èèyàn bíi ìṣesí mùsùlùmí tí ó wọ́n jẹ́ pé ń tó jura rẹ̀ lẹ́fọ́ lọ pátápátá nìyẹn sọ́nà bá tún ní nǹkan yìí dá sọ́nà ló ń fi láti pé tó dání ká máa ṣe kódà kọ́ ọmọ máa ń fà ní tó wà bẹ́ẹ̀ sọ́nà ní nǹkan yóò dá kódà pé yẹ́pẹ́ lójú pé wọ́n kókò sí tó rọ́ǹdì bẹ́ẹ̀ sọ́nà ọ̀sá ti ní òdà lánàbí ti ní òdà gbà pé tí òdà ni nínú àwọn nǹkan tó wá dá ẹ ká ní ká máa jà àǹfààní kan bẹ́ẹ̀ kán àǹfààní ìpayé àǹfààní tọ̀rún wa bẹ́ẹ̀ àǹfààní ọlọ́dọọdún wọ́n àfi ká máa gbàwẹ̀ àǹfààní àwùjọ wà bẹ́ nínú alhadith al-qudsi anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́ni asọ́mùlì èmi mo làwẹ̀ ó wà á ta hajj sí ibẹ̀ èmi sì ní màá sàn yín lẹ́sàn èmi mo làwẹ̀ èmi ní màá sàn yín lẹ́sàn yìí jẹ́mọ́ ìbálòdì ìfọ́lọ́ náà ni gbogbo ilé ìjọba ìbáṣe ìfọ́lọ́ náà lónìí ṣùgbọ́n ọlọ́dẹ̀ tó wá fọ́fà wẹ̀ ní yànà tó kárí àmọ́ fún rẹ̀ kàwé ó a ẹ̀tí bá ń gbà ládàrí ó mọ̀ fún lọ́dọ̀ ọ̀nà ọ̀bà sùpánù wà sàárà bákan náà àdúrà àbùsọ̀ sọ́lá ó jẹ́ kó yá pé ní àfọwú àtúnyàwó jónà àwẹ̀ tẹ́rí jónà ni jónà ni fẹ́ẹ̀sì téèyàn ti jíra rẹ̀ níbi aburú tó lè ṣẹlẹ̀ fi ọ̀gbẹ́ngbà tó wọ́n náà kọ́lé ọ̀dẹ́fẹ́ǹsì àbí láti fìdí fẹ́ǹsì pèndé ju nẹ́tò làwẹ̀ tí máa ń kọ níyàn níbi kí èèyàn wọlé tí èèyàn bá ń gbàwẹ̀ fojú sọ ni tí èèyàn fi sọ̀rọ̀ ẹni. ibùn kan ah, nígbà tó ti sílẹ̀ pé ju nẹ́tò yẹn àní ibi náà nìkan níbi aburú ayé nìkan tí èèyàn bá ń gbàwẹ̀ ọlọ́mọ ló sábà bí láti fi máa kọ níyàn bí aburú. bákan náà ànágbà Muhammad sallallahu ó jẹ́ pé yà pé ní àwẹ̀ òfin tọ́lọ̀ máa fi ń pa ẹ̀ṣẹ̀ ẹ̀yìn rẹ̀ anabi ni asọlawaatu kan irun wákàtí mara ń pàǹtí wàlùjúmọ̀ àti ìlàlùjúmọ̀ á irun júmọ̀ pàǹtí ìyẹn pé irun júmọ̀ ọ̀sẹ̀ kẹtìtì kejì wà rọmọdọ́n ìlà rọmọdọ́n rọmọdọ́n ọdún kan sí dọ́dún kejì bùkátì rọ́ọ̀tù ìmọ̀ọ́dà ìnàbọ̀n a máa pa ẹ̀sẹ̀ tó wà láàrin ọdún kan sọ́dún mi rẹ̀ ìlàjú tó lè bàtẹ̀ kàrà rẹ̀ tí ẹ̀ bá jẹ́ ti sàmì fáfẹ́fẹ́ ńlá tí o mọ lọ́lẹ́sẹ̀ ńlá tí o pààyàn tí o mọ jáde tí o mọ jíyàn gbé bákanáà tí o ta tẹ́tẹ́ tí o ti sì mẹ́ pọ̀tà àwọn ẹ̀sẹ̀ bí sẹ́yìn lè mọ ẹ̀rọ ní sẹ́yìn ò ní mọ̀ nínú àwọn ìtẹ́tọ́lọ̀ mọ́ ń lò sára dá ti mọ̀ parẹ́ láwùjọ káńtà. bàbá ti ní àǹpa ẹ̀sẹ̀ rẹ ọmọ pé ilé ẹni ẹ̀ ńlá dọ́ ọlọ́pọ̀ ẹni mímọ́ ni tó bá ṣàdúrà yóò gbà ọlọ́run fi lọ́kàn balẹ̀ torí kéé èso àmọ́ fi ń kọjú mọ́ ẹ̀mọ́ àná ìmọ̀ ń lo àwọn títí kan flọ́ṣà àtàwọn ẹ̀mí fún ara náà àti sára ní ẹ títí ká lè ní ìmọ̀ táwọn jẹ́ flọ́ṣà wa lọ́dọ̀ ọlọ́run tí ó mọ̀ ọ̀fọ̀ wa mọ́ nínú ẹ̀ ní ká mọ̀ ń gbàwẹ́ wa. báṣe ń gba ìtọ́jú ọ̀rọ̀ ẹ̀yẹ̀ tá a sọ fún alẹ́ kan àwọn àwọn èyí tó jẹ́ àwọn ẹ̀nàwó áfíìlẹ̀ ẹ̀sẹ̀ máa ń gbà lẹ́kọ̀ọ́ fẹ́ gbà tọ́lọ́ bá fún lókun ara nínú tí ó mọ ọmọ wa jù ọlọ́run yóò àtẹni mímọ́ tó bá ra wọ́ ẹ̀bẹ̀ tọ́lọ́run ló gbàdúrà rẹ̀. fábùrúkà abẹ́sẹ̀lẹ̀ tẹ olóòlù àwẹ̀ yẹn sábàbí láti kọ̀ọ̀tù bákanáà ló fi ní lọ́kànbalẹ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam ó ti sọ fún wa nínú hadithi kan ó ní làkúlù kò fámi sọ ìlú fẹ́ẹ́rí ìtò wà lẹ́nu aláwẹ̀ ní òórùn tó wà lẹ́nu rẹ̀ òórùn tó wà lẹ́nu aláwẹ̀ anábì ní àpòyàbò indallahi min rihil misk ó dá lọ́dọ̀ ọlọ́run òórùn rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. ó dáájú ká ló pẹ̀ fún lọ òórùn tó wà lẹ́nu aláwẹ̀ ìmọ̀ kìí pé tí ẹ bá ń pé táwa ń gbọ́ yẹn o òórùn yìí tó yàtọ̀ tọ̀rẹ́ lómi ìtàlẹ̀ bá dé lónìí òun ò ní pápọ̀ nítorí ìdí ẹnu mi ó lọ kọ́ tó ní pápọ̀ gẹ̀ nínú ẹ̀kọ́ àwẹ̀ a fẹ́ tọ́lọ́ bá gba aláìka tó sọ níbẹ̀ ò mú òórùn yìí tá à ń sọ yìí lọ bá jẹ́ tó ti òórùn ẹnu ẹ̀dùn lọ́dọ̀ ọlọ́run tó bá tún ẹnu ẹ̀ tàbí àkẹlẹ̀ mọ́ tí ó ṣẹlẹ̀ ọlọ́gbàdúrà lò. àdídìpọ̀ àti ayàkọ́ tó ń sọ̀rọ̀ pa ọlá tó bẹ̀ fún àwẹ̀. bákan náà àníbà sọ̀rọ̀ sọ́dá ó ní iná fìlìjánà báàbá ìkọlù láwùrọ̀ yá ó wà nínú àdùjẹ́ náà ilẹ̀kùn kẹ́ńtírọ̀sì kẹtọ́fẹ́ rọ̀ yá ẹ̀fìlẹ̀kùn àdùjẹ́ náà pọ̀ ó wà náà àdìsí kata náà bí ní obìnrin tó bá tẹ̀lé ọkọ rẹ̀ tí ó sàgbèrè gbígbé wọ́n ti gbogbo lẹ̀ fúnlẹ̀ bóyá wọ tó bá wù ẹ́ láti wà lùjẹ́ náà ó fi hàn pé àǹdẹ̀ fún wọn ẹ́ńtàn tó wà lùjẹ́ náà pọ̀ ṣùgbọ́n àwọn lápá wà fúnra wọn ẹ mọ̀ láyé náà nígbà yín bàbá bẹ́ẹ̀ wọ bìkan báwo yẹn ló bá wà bẹ̀ ibi táwọn gbà ọbẹ̀ ó lè yàtọ̀ sí wa. wọ́n á ní ẹ̀ẹ́dẹ̀kùn kòtẹ́ ní tí ó gbàgbọ́ wà lùjẹ́ náà ilà sọ ìmúhùn àyàfà wọn gba àwẹ̀ báwẹ̀ yóò tó wá jẹ́ ọ̀nà fún wọn. àmì náà olùkọ́ ẹ bá gba àwẹ̀ sọ wọ́n ti lè parí. sọfẹ̀ ní ká gbé àwẹ̀ ìdí ó dáa ni ó sì ní tó ní ládá púpọ̀. ẹ̀yẹ́ ló ti ọlọ́run nínú àǹfààní mi tó ti á fi pàtàkì tọ́lọ́ ní ọlọ́ọ̀nìlà alákùn sàkóhùn àwẹ̀ inú àwọn ènìyàn jẹ́ kí yẹn fáyọ̀ lọ òkè òun ògbàwẹ̀ olólùfáyà ní ọ̀nà níbo ní fáyọ̀ náà ti wá dé ẹ̀rọ ìmọ̀ ń sara rẹ̀ tó bá rí gbogbo ẹ̀dẹ́ ìṣe wàhálà kìràkìrà ó lé kò lè tó bá wọn ìfáyọ̀ ọlọ́run kọ́kẹ́ yẹn bá ti mọ ọkàn rẹ̀ mọ́ lọ sí òun irú ọkàn òsì wọlú ọlọ́run ti jẹ́ bóyá pé àwọn ìjọ ti dẹ́ẹ̀mọ́ ẹsẹ̀ yìí gan ni òun bí fáyà ọlọ́run ní lára ìwò wá ṣe wà lọ fáyọ̀ ọlọ́run ọdún méjì jẹ́mọ̀ kọ́ mọ̀ jẹ́ kí ìkẹ́bí ẹ̀kọ́ mọ̀ wọ́n náà ní wa o kára ẹ̀ ṣe ìṣèjọsìn káàkiri dágun láti kọ́kàn mi láti mọ́ àìṣèjọsìn kéèyàn dágun láti jọsìn kó mọ̀ yà sí ara àìmọ́ ọkàn mi tọ́kàn bá mọ́ ó yẹ kó mọ̀ pé ó yẹ kó ń tẹ̀rí wa fọ́nà tó dáhùn ẹ̀yẹ́ ló fi ọlọ́wọ́ bá àwọn àǹfààní tó wà ní kí agbára tó pọ̀ sí ti àlè sọ̀tàn ẹ̀rọ adé àwọn ẹ̀rọ ọ̀dọ́ àǹfà lórí kan ní nínú islam eléyìí ààrẹ gbogbo ayé kìdìpẹ́ tó sẹ́rìn onìkan ní wọn dá ààrẹ jẹjà kọ̀dìpẹ́ tó jẹ́jẹ́ onìkan ní wọn bí àtẹ̀lé bọ̀tẹ́lẹ̀ ààrẹ gbogbo ayé kìí sáwẹ̀ ilẹ̀ yorùbá kìí sáwẹ̀ ilẹ̀ haúsá kìí sáwẹ̀ ilẹ̀ ibo kò sáwẹ̀ ilẹ̀ pápá kò sáwẹ̀ nàìjíríà kìí ṣe ti kanẹ́rù kìí ti sáwẹ̀ gbogbo gbogbo ayé islam bá ti wà kódà ibi tí islam ò sí ààrẹ wà fáwọn ẹ̀mẹ́ta náà kẹta torí ọlọ́run ṣe ló fún gbogbo ayé pátápátá ìlànà pé ọmọdún tó ń bọ̀ ìtúfẹ́ náà gbogbo ayé lálejò èèyàn ló sàn ọlọ́run abánikásá rẹ̀ ọmọdún oní ẹ̀kọ́ tó láti bẹ̀rẹ̀ rẹ̀ amẹnubá díẹ̀ fún ẹjọ́ anábì wa Muhammad sallallahu alaihi wa sallam kò sọ bá ti bẹ̀rẹ̀ àwọn fún wa fi wà á mú pérú ìlú ìyàtọ̀ ṣe bá ti rúṣù ní kẹta wẹ o bákan náà ṣe ẹ bá rúṣù ní kẹ parí àwẹ̀ náà fàyìnbùmọ̀ àlékún tó bá wá pamọ́ sí anábì ní fa akímìlò ìjọba ṣàbá sàlàfin ìyàwó olùkámà fi rìwà yàtọ̀ ó wà nù àjọ àjọpọ̀ ẹ jẹ́ kí mú pé ọ̀pọ̀ ìyẹn ní ẹnu ẹnìkan ò gbà á kó mọ ọtọ láti fi pé ìjọba ìlà rẹ̀ ìtẹ́yẹ̀ lè sọ ni pé nígbà tó àwọn ọjọ́ tó dúró de àgbébẹ́ abẹ́sí náà yẹn ni tí ò bá lé ọlọ́run ká fi àlejò ká fi jọ́ kan kó dé láti àmọ́ ètò ìjẹ́ tó bá kápúlétẹ̀ láti fi wọn tó bá jẹ́ twenty nine o àbẹ̀rẹ̀ ìjọba tó bá jẹ́ thirty o ìjọba ìlà àbẹ̀rẹ̀ tí mùsùlùmí gidi ní ìṣe. tó gbé kó bẹ̀yìn tó kàdà tẹ̀lé nu méjèèjì ìṣẹ́ ti gbé lẹ̀ fún wa nìyẹn àìpé sáà tó bá di twenty nine ló ń kàtá ń kà lọ yìí bí tẹ bí ọjọ́ tuesday ní twenty nine ó jẹ lálẹ́ èyí náà wàá wá oṣù ẹlòmíràn ni wọn lè rí yóò bá bójọ lẹ tó bá padà á rí ńkọ́ tí wò bá rí ọmọ ìgbẹ́ lómi ò lè rí tó bá rí lù rẹ ọmọ ìgbẹ́ lè rí bómi ayé pé tá a bá rí jọ lábà ní wẹ́ǹdé o làwọn bẹ̀rẹ̀ tá a bá rí àwọn akáwé ìdíyẹ ní ọ̀nìtàdì gẹ́bá níbi tí ní àti àmọ̀ pẹ̀lú ẹni yá mú ṣáàtì sáàbà wá rí ẹ̀hẹ́n yóò abẹ́rẹ̀ ní sọ́ọ̀bì ajẹ́pẹ́ tó bá mọ ọjọ́ rẹ̀ láti sí méjèèjì tó mọ̀ sọ kalẹ̀ pé sáàbà rí twenty nine o yóò jẹ twenty sáàbà rẹ̀ jẹ sọ́ọ̀bì torí kó oṣù ojú ọ̀run àti ilẹ̀ ju sáyé tó jẹ́ náà ló gbọ́dọ̀ jẹ bá ìgbé tọ́lọ̀ bá fẹ́ kó jẹ kò sí pé ní ẹ̀yin náà mo rọ̀mọdọ́ yóò jẹ twenty nine lọ́dún kan lójú ọdọọdún yìí pàtì kó ẹtí wàá mọ tọ́lọ́ ó ṣe kọ́ádùn ti kàkúlétì ẹ̀ tó kàkúlétì ẹ̀ ní kò lè rọrùn kódà bọ́ bá náà rí yóò rí yóò ní wọn lérí torí pé kàkúlétì ẹ̀ sọ fóun pé wọn lérí yẹn má sọ̀rọ̀ nù kàkúlétì ẹ̀ ìrìnwó ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ pinlẹ̀ bó ṣe lè kàkúlétì ẹ̀ àwọn òbí wẹ́dà tó ṣe àbí wọn ni tó fún wa rí bẹ́ẹ̀ dẹ̀ bá lè kàkúlétì báwo tó wà lórí ní ẹnìkan fọ́ tẹ̀ sọ́nà kakó ìta ìlú kẹba iye báyìí ìjọba ẹ̀ lẹ́nu kò lè yọ ẹ̀yin ló lè yọ pé kálukó lè mọ ẹ̀ta kọ́ra wọn yìí. tí ẹ bá tẹ̀ aka kó lè dẹ̀pà rẹ̀ jẹ́ wo gbìyànjú ayé iná yóò àtọ̀ ìgbìyànjú tẹ̀mí gbáre o bóyá olè ríbẹ̀ olè mọ́lẹ̀ o àwọn òní bó ti gbọdọ̀ rí nìyẹn. sábàlú ní àlù kákúndé wọn ní àlù tẹkinọ́lọ́jì jẹ̀mọ́ ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ tó rùn létí ni àwọn sáwọn wọ́pọ̀ fún alẹ́ mi náà ní tẹkinọ́lọ́jì náà fi ń wà mẹ́rin Saudi Arabia kódà Nàìjíríà ní àwọn mú sáìtì kọmitì ẹ̀rẹ́dẹ̀ tí ní tẹkinọ́lọ́jì láti gbójú bá ti. àwọn irinṣẹ́ tọ́lọ̀ tó fún wa tí ò sí tẹ́lẹ̀ ẹja ti wò bọ́ iṣẹ́ bẹ́ẹ̀ fi rí lẹ́dẹ̀ẹ́rì pé alágbọ̀dọ̀ ni ṣùgbọ́n òní calculation àti yọ rírì ẹ̀kú omi ti wọn two plus one yìí jẹ́ kojú ẹ̀jẹ̀ náà máa lò so a gbọ́dọ̀ sí láwọn ẹ̀yẹn irú ẹ̀sìn wà ń lẹ̀ Yorùbá tó ti sọ ọ́ lẹ̀ báyìí pé ẹ̀fẹ́ ẹ̀kọ́ ìjọba yìí mùsùlùmí fẹ̀sìn rẹ̀ ṣeré rẹ̀ agbọ́dọ̀ tẹ̀lé ń tẹ́lẹ̀ sábà wá rí ìwọ lọ́rí àbí ìwọ náà kọ́ sábà bèrè inú òfin ni pé a ló lórí mùsùlùmí kìdí pa àpá kan àtàn máa lé kí ó lè kéde pé máa ń mú ilẹ̀ Yorùbá àbí máa ń mú ilẹ̀ kíní kan àti ilẹ̀ ń sápà àti ilẹ̀ kíní anágbọ̀n bá wọn a ló lórí èdè máa mú ilẹ̀ Yíbò ìkálukú àádá padà lọ́dọ̀ sáwọn ìsúkúrì tọ́nà àwa mùsùlùmí ara dáadáa tó fi sí àwùjọ wa lẹ́yìn ní Nàìjíríà wa gbé onye ò jáde gbogbo ó fi wá sọ̀kan ìsọ̀kan yìí isi ń wà láàrin wa fáwọn ọdún mélòó bọ̀ ṣùgbọ́n láàrin omi ìwò òjì òjì rẹ àwọn onígbà àwọn tó ń dìde ń sèpè rárá àwa náà ó títí wa tí àwọn òtẹ̀ ní wa ni ẹ̀mọ́ ti wà láwọn ọdún kẹtẹ́lẹ̀ tí ìgbà ìkẹtùfẹ́ òjì ń sìn jẹ́ o. èyí tó jẹ́ tó lórí ní káwà dúró sí ọlọ́ni ayọ́lẹ̀ dín náà ámọ́nù àbí Allah wa àbí Rasul wà kú lè lè amòrì minkum ẹ mọ̀ mí ní òdodo ẹsẹ̀ lọ́nà ẹsẹ̀ ló fi ṣẹlẹ̀ ẹ wá tẹ̀ láwọn aláṣẹ nínú yàmọ́ mo jẹ́ mọ́ bìkan fún èkó mo ti jẹ́ aláṣẹ o mo làwọn tẹ́ pé òfin ìjọba tó bá gbèsè rìlí ìlànà ìfọ̀kúnnáì kódà kó ṣe ní sí ìtẹ́ẹ̀rí tí kí wọ́n tẹ̀lé wọ́n ti tẹ̀lé ṣùgbọ́n ẹni tí ìbá láti tó lóun ráìtì ta ló ní àtẹ̀lé wọ. ìyẹn lágbọ́dọ̀ mọ eré tí ìbẹ̀rẹ̀ oṣù látẹnu ìlẹ̀ tọ́ọ̀nù ara mùsùlùmí ti ọ̀kéde ẹ̀ ìyẹn ló jẹ́ ọ̀fíṣíàl fẹ́ bá kọ olùkọ̀ kan bó ṣe wà náà nìyẹn ìyẹn tẹ́ nìkan nílùú Saudi nílùú Sudan nílùú Egypt ẹ́ ní Kuwait ní kó wá ní ìtàwọn òjò bá gbélé lórí kójó báyìí látọdún àbí làámà wẹ̀ kó wá ní tòun dọ̀la àbọ̀tọ́dún tán kó wá kẹ́ni ọ̀nà tó dá yẹn láwùjọ yẹn náà àwùjọ tí mo kálẹ̀ ó ju ẹni báwọn sáà ah, ó jẹ́wọ́ olúlọ ní ó ní ẹ̀jọ́ lọ́rọ̀ tó dá ibi tó bá gbé ọ̀tọ̀ la tó kò ní ẹrí àyè gba kálukú kó mọ ẹsẹ̀ tó bá wù. tó la gbọ́dọ̀ wo sí àwọn aláṣẹ wa bá sọ tó bá tó wá di irú alẹ́ gbé bá rẹ̀ àánú máa rí i pé olùtọ́nù kódà nílùú àyíyá yóò ní pé ọ̀rọ̀ àlẹ́dà rẹ̀ lọ ẹja kásámú ọ̀gẹ́dà wọn ní wọ́n jẹ́ afámẹ́sì bìlí ìfáwẹ̀ ṣẹ́gi ni ó ti bẹ̀rẹ̀ nu kódà nígbà bàbá gbà mẹ́sìmẹ́sì tán kò bá yẹ kó ti wá léèsì àmì afámúsúmọ́ dẹ́lẹ̀ sàráwì èṣẹ́gi ni èṣe dẹ́dẹ́ ọ̀lẹ́dà ti fún ara rẹ̀ kódà báyẹ̀ bá dé gan ọjọ́ tó bá wẹ̀ kó yẹ lọ sí ilé kìlẹ̀ torí pé nígbà mílẹ̀ ni pé àwa ní kásámú ábámú àkọ́kọ́ sì rèé ibi ń sàwọn àbá mi náà ni pé owó náà rí jọun torí pé yóò yàtọ̀ ṣàbú akínúdé ti sọ̀nà kẹfẹ́ òṣù àtàmú sẹ́gbọ́pẹ́ ẹ̀sìn rótù ni jẹ́mọ́ àwàtà jẹ́ ọmọlẹ́yìn là ń sọ fún kábẹ̀jẹ́ kánà kan lu àǹfààní tí wọ́n kọ́mọ fi kọ̀ntúrò ẹ̀sẹ̀ tí wọ́n lọ́nà tí ò dá kọ́nà bàtà wà ní wọ́n tààrà ó ṣàmì ẹ̀mí الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين ẹ̀yẹ̀ rúfin الله àwẹ̀ gbígbà gẹ́gbà sọ fúnra wa ìjọsìn fọlọ́ nífẹ̀ẹ́ sí i pàápàá jùlọ ọlọ́ni àyàmà màdùdá ọjọ́ tó níye ní ọmọ ìfẹ́ ìdámí nǹkan ṣáárọ̀ fàlìyẹ tó mọ̀ ẹni tó bá ní sábà tí yóò tù kó yá gbà wẹ̀ ọmọ kánà ní nǹkan mọ̀rí dọ́nà àwọn àlàáfáfarin fàáìdá tó min ọkàr ẹni tó bá wà lórí ìrìn àjò ìrìn àjò tí ò jẹ́ púpọ̀ àwẹ̀ bóyá àgbájọ́ mi ìrìn àjò wo lọ́lọ́run sọ ọlọ́run tó lẹ́nu sábàbá mi mọ̀ pé ìrìn àjò tí èèyàn ò bá lè gbàwẹ́ bẹ́ẹ̀ bóyá àwẹ̀ ó ní lára kò lè mọ́ gbàwẹ̀ àbí àwẹ̀ ò tiẹ̀ ní lára kò wú gbà àbẹ́pẹ́ kó afẹ́fẹ́ làkàmọ́ ní kò wú gbà pé jẹ́ ti ẹ̀ mọ́ gbà ẹni tó ń lọ láti fi sábùjá sí ó lè lo pléènì láàrin wọn náà ó lè débẹ̀ tó bá ní pé ọlọ́run fún mi ń yọ̀ǹda onírìn àjò lèmi náà ó lè mọ́ gbàwẹ̀ àyẹ̀wò máa sọ lẹ́nu pé kò sí rírìn àjò yẹn mọ́ ọlọ́run sọ yóò fún wa o because ká tó lè ní nẹ́sùkù là ń sọ nǹkan bí òfin yìí kò sí mọ́ ẹni tí ògbófin lè ò lè yọ kúrò dápẹ́ nẹ́sùkù nínú ẹ̀fìn ẹ̀sìn pé ayé ayé òfin rẹ̀ sí mọ́ ẹni tí ó sọ yóò sọ ẹ̀rí mi tó wá parẹ́ pé ẹni yìí sí mọ́ o ṣùgbọ́n wà sáà ti rí ẹ̀rí yẹn sì wà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ rìnrìn àjò tó bá wò ó lè gbà ó bá wò lè mọ́ gbà mọ́ ó bí ò bá gbà yóò dùn pé fà ìdá tó ń mi ní àyè àmì ní ọkà mo gbọdọ̀ bá ń gbọ́ gbà mí. ṣùgbọ́n ní ṣùgbọ́n tó bá yẹ pé ní ìrìn àjò yẹn ti wá kó nira bá a tí ò lè kọ́ntínú a ní ìjì òun bá wù kọ́ ọmọ ẹ̀ẹ́dẹ́ ó wá rí ẹnìkan tó ti fẹ́ sáré ẹ̀dá gbogbo tí tóru mú tóru mú alẹ́mi kí ni sẹ́ alẹ́mi asọ́bá mi pé sọ ìmú báwẹ̀ ni alẹ́mi alẹ́ ìsàmìlẹ̀ dír àtìyáwó sì ha irú rìn àjò bá wà yìí kò tọ́ kéèyàn gbá rẹ̀ ń bẹ́ẹ̀ ẹni jọ gẹ̀rẹ̀ níbi ìgbò gbà tó náà sọ́ọ́bà ní sábà ń sẹ́yìn àjò báyìí ó bá wú àwọn ẹlòmí ó gbà

ọlọ́run ti kọ́ dábọ̀ fún ni kó mẹ́gbàá ló dára bí ni ah kó gbé èèyàn ń gbàwẹ̀ ní àìpé òun ah, wọ́n á jẹun láàrin wọn nira wá ẹni gbogbo àwọn kó pé kò ní gbà obìnrin tí ń ṣe haidọ̀ tó ṣe ẹ̀jẹ̀ bímọ àbí ẹ̀jẹ̀ nǹkan oṣù òun ó mé kí ẹni ká fi kọ́ wọn ẹ̀pàdé tí ó gbé àwẹ̀ dọ̀rọ̀ ẹ̀ ló yẹ ó jẹ tó bá bàlágà fún ká fi kọ́ wọn láti kékeré wọ́n lọ nífẹ̀ẹ́ ọmọ rẹ kọ́mọ ẹ má jọ sáwẹ̀ o torí pé tó bá lọ ọmọ lára ìgbà tí bàlágà bá wá dé tán kò ní lè gbà tí wọ́n ní bàbá àwọn òfin kọ́ wọn ni ìwọ́n lò kọ́ fẹ́ràn rẹ ni yíwọ̀n débi ìfẹ́ o tẹ́ẹ̀rí tó bá ti fi nǹkan bá dà ẹ má kódà ó yẹ ká tó máa fún ọ ní ẹ̀fọ́ awóró àti ìlú tún fún ẹ ló kọ́ ní máa gbà lọ́la ni ìgbà òkè ọmọ olówó gbà kan gbé ọmọ tún wọn nígbà ìwọ yóò ní wàhálà ti pọ̀jù bàbá ò ní wàhálà ti pọ̀jù kó mọ́gbà tó bá lọ dàgbà lórí bẹ́ẹ̀ ìwọ làáfù wàhálà ẹrù ẹ̀ nínú àwọn sàhábà àárín àti ọjọ́ pé ní wọ́n ní àwọn ọmọ gbàwẹ̀ wàdùn tó wímú síbi yá nẹ̀nà àá sì mọ lọ́bàá nìyẹn sọ̀ wá mọ̀ wọn sọ̀ wá mọ̀ wọn àmọ́ jẹ́ kí wọ́n wá náà gbà lọ́dọ̀ bá ti rí para ni wọ́n àwọn àwọn nǹkan ìṣeré sọ́nù máa ṣeré sọ́nù ti mà láti títí ìlé ó fi sùn àwọn ẹni tíwájú wa náà fáwọn àbọ̀dé tí lẹ́yìn ọmọ tó wọ̀nyí wọ́n á rò pa láìkí ọmọ lẹ́nìí ẹlòmíràn ní ìjọpọ̀mọ rẹ̀ kó kírun ó láìkí ọmọ náà nìyẹn ìjọpọ̀mọ rẹ̀ kó gbàwé ó láìkí ọmọ nìyẹn tó ń bá wá padà dàgbà bẹ́ẹ̀ tí ò bá mọ là na bàbá náà ní àti kékeré mùsùlùmí tí máa ń kọ́mọ rẹ̀ lẹ́sìn ìfẹ́ jù dàgbà o ẹlòmí ò fẹ́ kọ́mọ rẹ̀ ara lé wọn àbáwọn ọ̀rẹ́ rẹ̀ náà máa tó ṣe lọ́nà pé ah, ẹni tí wọ́n rò báyìí ọmọ yìí ti kéré ewu ní jáàbù yìí ọmọ rẹ̀ padà dàgbà tó náà bá fi ríra rẹ̀ sáwọn ọkùnrin ń pè wọn kò bá nífẹ̀ẹ́ lò jáàbù yẹn náà mọ́ àwọn kan wọn aláti kékeré ni o tó yẹ pé ìlànà tó náà fi wá sí nìyẹn àwọn tó wà lórí ìbàdí gan ẹni ẹni tó lọ bí kíni ẹlẹ́gùn àbí àwọn tó lọ tó ẹgbàá dání sí ẹ máa rọmọ ọdún mẹ́fà ní ọmọ ọdún méje ọdún kéjìlẹ̀ lórí jáde olóò kẹgbẹ́dá inú òrùn ń ṣe ikú káàkiri nìyẹn ẹ̀rọ ní mọ̀kàn láti kékeré àbáwọn náà wọ bàtà tọ́sí ní àwọn ọtí ọmọ yóò ti gbó tó bá ti lé wọ wáìtì yẹn o ọmọ ọmọ ọdún mẹ́fà náà kí ló lóde yóò mọ bẹ̀bẹ̀ nìyẹn kódà kẹ́tẹ̀ rẹ mọ́ ti gbó kórùn mọ́ tálẹ́tẹ̀ kò ní wọ bàtà ah, ni ó ti mọ mu lọ àmùtúwáwá rò pa gbẹ́ lẹ́bí rọmọ mi náà ṣe ní ẹwọn náà àfáà sọ àjọ àdìbáríkà fún bí ẹjọ́ bá ti dá àdìbáríkà ń kọ́ kákèèdì àmọ́ wa náà ká máa kọ́ wọn tó bá ti àdúgbò àpò ní omi ẹyí ọwọ́ alẹ́ gbọ́gbọ́n kan pé ẹ̀rọ bàbá wa lè yorùbá wọn ẹ tó bá ti ní ìkùn lọ́la yóò jẹyọ kan gbogbo àdúgbò àwọn báwọn méjì ká tó mọ́ra wọn kò sí gbọ́dọ̀ bí yẹn kọ́lé jẹ ọmọ wọn ẹgbẹ́ àgbàdà yìí là tó bá yẹ kó mọ ẹdá àgbà tó bá di àgbàdà yìí là ńjọ́ kan yóò gbàdé lẹ́ ìgbàdé wà lọ́dún kejì yóò mọ tọ́lọ́wà subhanahu wa ta'ala kó sànù wa ẹ̀yẹ ló sin ọlọ́run oṣù àwẹ̀ oṣù bàdà ní kí oṣù eré o kí oṣù sinmi o oṣù ìjọsìn ni àmọ́ ìjọsìn bẹ́ẹ̀ nínú tá a fẹ́ ni pé kàkà àlùkùránì dáadáa afọ́fún náà ń jọ òpin ní oṣù àfi múra dé àwẹ̀ ní kékeré yẹn fúlàní ara rẹ̀ kalẹ̀ pé lọ́dún yìí múnà fẹ́ parí kùránì kan ọwọ́ àwọ̀ ọwọ́ tó wọ́ torí pé oṣù tá a sọ kalẹ̀ nù ládàá tó tún wà péyàn ka kùránì nù àwẹ̀ tó tó pọ̀ àwọn sáráàpù wa oríṣiríṣi nǹkan la nípa wọn ẹlòmíì kùránì tó fẹ́ ta mẹ́ta kódà rẹ a rí inú ẹgbẹ́ péjọ kọ̀ọ̀kan kùránì kọ̀ọ̀kan àwọn afáwọn tó ká alẹ́bí ní kí yẹn mọ́ka kùránì lẹ́gbẹ̀ẹ́ àjọ mẹ́ta tó kó bá fi jọ́ kọ̀ọ̀kan ká ni ìdẹ́wọ̀ àfáwọn ọjọ́ yòókù pọ̀tù bá jẹ́nu rọ̀mọdọ́nù ṣé yẹn lè mọ parí kùránì jọ kọ̀ọ̀kan jẹ́ mọ́ ní Usman bin Affan kanú ọ̀sọ̀hárà nínú àwọn òkùnlàfà ọ̀rọ̀ sí wọn ní mọ́pàá rúkúrá nìkan níjọ́pọ̀ kan inú rọ̀gbọ̀dọ́ tó ilé inú tí ó yẹ ká gbájúmọ́ ni bákan náà nínú ẹ̀kọ́ rọ̀gbọ̀dọ́ náà ní ká máa jẹ sàárì ó sì lẹ́kọ̀ọ́ bá ti ń jẹ ànábi ní ká máa lọ́ra jẹ sàárì ká sì máa tètè sínú inú ilé inú ẹ̀kọ́ náà ni ẹ̀bá ẹgbẹ́ sàárì òwò ẹ̀jẹ̀ ń tàkọ́ jí láti ẹ̀kọ́ fìǹkan sẹ́nu fìǹkan sẹ́nu lásìkò yẹn inú tí yóò jẹ́ kí yẹn ní ládá tó pọ̀ níwájú ọlọ́run bá ní anábì ní kámọ́jẹ́ sáré nínú àti ìsàkóòrè bárọ̀kà bàbárọ̀kà wà mẹ́ gan-an kí kan ṣe ń dá oúnjẹ tẹ́lí kẹ́tọ́ bá ti pè ní ìjọsìn káwọn rò pé àṣà lásán ni oúnjẹ bá ń jẹ kẹsì fún bá jẹ nọ́mà ni ó yàtọ̀ ó yàtọ̀ tó ń jẹ alẹ́ ọ̀sán tó jẹ ọ̀pẹ́ láti jẹ́ ìṣẹ́ ọlẹ́mọ̀jẹ́ ń jẹ alẹ́ ju àlọ́ ọlẹ́mọ̀jẹ́ ń jẹ ọ̀sán tó pé àárí ẹ̀rí kan pé oúnjẹ ọ̀sán ládá tó wà fún rèé ẹgbẹ́ jọjọ tó lè lọ́mọ ẹni tí ò jẹ kò sọ pé kí ló lóò jẹ ọ̀rẹ́ sọ́tà owó gbà ní ẹlòmíràn jọ tó mọ́lá àbí ẹlòmíràn ló jẹ àti òmò mọ́lá ìyẹn akànjẹ gẹ́gẹ́ bí àṣà ni ṣùgbọ́n oúnjẹ sàárì ìjọsìn lòun ìyẹn dàbí ní kódà bí ọtí ìkẹyìn kù jẹ gbà ń wá kankan fi fẹnu kí wọn lè ba lálùbáríkà yẹn bákan náà ní ọta tó fẹnu rọmọdán wọn ni ká máa tọrẹ àánú ká jẹ́ kí tọrẹ àánú wá kọ́ ó wà ní hadith ibùnà báyìí ọlọ́nàbí ọ̀dọ̀sọ́lá nínú rọmọdán jìbìrì ló máa ń bá jọmọ nǹkan alukur'an pé ànábì tó wá máa ń tọrẹ àánú lásìkò rọmọdán nìyẹn kàrí ìlúbùrùsálà gẹ́gẹ́ bá fẹ́ fẹ́ máa ń fẹ́ ìpẹ́tà bá kí gbogbo àti gbogbo kò nífẹ̀ẹ́ nìkan lẹ̀ oníbàdàn tó ń ta tọrẹ àánú tó máa ń ẹ̀rọ àwọn èèyàn ṣe oríṣiríṣi alhamdulillah ìyẹn tẹ́ mọ́ sábà ń wà láwùjọ wa kódà ẹlòmíì ẹ̀rọ kàá tó fún ọ̀nà wà ní tẹ̀lé ẹ̀rọ káwọn olówó ọmọ gbogbo ọmọ ilé iṣẹ́ rédíò mọ́ ẹlòmíì kan irun irun mẹ́rin làwọn afẹ́ gbọ́ àwọn olówó kan tó máa ń ẹ síbò mí náà alájà kìnìkan alájà kìnìkan ní àpèrò yìí ní sáàdì lásán lè pẹ̀lú ní ilé iṣẹ́ rédíò bílẹ̀ márùn-ún náà yóò sanwó fún irú owó iná yẹ kẹ́jú mọ́ ẹ̀nà báyẹn tẹ́lẹ̀ náà lẹ́yìn náà irun tẹ́lẹ̀ ká bá tún pẹ̀lú jù àdáadáa dẹ̀ tún lè wọ̀ oníbàdí mọ́ ń pẹ̀lú bọ́ tí irú owó yẹ ká tún náà síbò mi àwọn olówó wa náà kọ́ ló bá fẹ́ràn lẹ́sàn gbogbo ẹ̀ náà máa ń tú yáyá tú yáyà nínú rọmọdọ́n fún ọ̀nà bá fi lágbára mọ́ ẹlòmíì lè fa àwọn ọ̀rẹ́ rẹ wá sí ìtọ́rù lọ́dọ̀ mi ẹlẹgbẹ́ wa mẹ́tẹ́láṣí kan tí káyọ̀ tẹ̀ wá sínú lọ́dọ̀ mi inú ló dáa náà bákan náà aláìlẹ́ka fún ní ìkókó mọ́jẹ́ tó nìkan tó lè wọ́n fi jẹ́ sàhóòrù náà eléyìí nínú tó dára bákan náà a ní alukur'an àtọkalẹ̀ ní òsì inú ká fi ka kur'an náà ní ká mọ̀ túmọ̀ ẹ̀ lẹ́mọ̀ gbọ́ tẹ̀síìrì kur'an káàkiri inú àwẹ̀ tẹ̀síìrì tẹ̀síìrì ìtọ́jú àjò kókalé tọmọ lọ wo bọ́ọ̀lù tọmọ lọ tẹ̀tẹ̀tì lọ tẹ̀síìrì tó gbádùn lọ tẹ̀síìrì kur'an lọ́jọ́ ní kur'an ìwọ gan tó bá lè ka kur'an ìwọ náà gbé àbí ìwọ̀n ká gbé sí ọlọ́dà ní káwọn ọmọ tó sọ tàìmọ́ tó wà nù rẹ̀ ni ó mọ ọmọ sọ pé kíní kan láti ẹsẹ̀ fún wa láti mọ tàbí àmì àmì àdúrà nìkan là á rò pé wà nù Kùránì bẹ́ẹ̀ ni òfin ni òfin yẹn gẹ́gẹ́ ó yẹ ká mọ̀ ìdájọ́ tó yẹ ká mọ̀ tó ká mọ̀ lọ́gbà Kùránì lára rẹ̀ náà ní ká mọ̀ kírun ọ̀nà fílà ọ̀nà yẹn yóò tó ná fílà tọ́ ká lọ pítàràwé tàmọ̀dé átámọ́ ẹ̀rí láti ń jẹ mọ́ ẹ̀yẹn lè dá kí ń lé náà mọ́ ká ti ń jẹ mọ́ òfin dá àlẹ́bí ni máa ń kọ́mọ Ramadan ìmọ̀ náà wà sí fáábà gbófurọ̀ láwọn máa tàkọ̀dá òní bámi ẹni tó bá kí irun tó bá yan nẹ́fílà nínú Ramadan ní ti gbàgbọ́ ní ti torí tọ́lọ́ ọlọ́run kò yẹ ẹ̀sẹ̀ rẹ̀ sí. ẹ̀rí mọ́ṣáláṣí tí wọ́n ti farabalẹ̀ kí fún wa ní o ètè mọ́jú ó ti gbá báwo bá lùkádùgbò kan lọ́wọ́ náà ní farabalẹ̀ má ti mẹ́ kọ́lá kọ́ rẹ̀ torí pé àfáà tí ń ṣe mọ́mú náà lásìkò yìí yóò rí níwájú ta ti kò ní yọ á gbogbo nǹkan tó ń bá ní òdòdó rẹ̀ kò ní ẹrù àwọn èèyàn jẹ́ sùhánàlá láàrin ìdẹ́jú mẹ́wàá ó ti parí rẹ̀ irú yìí ń kọ́ pínpín tó afẹ́ lásìkò yìí ní ká farabalẹ̀ sí bákan náà àràbà bá lédi àwọn èèyàn náà ká farabalẹ̀ fún wọn kó mọ́ tó kúndùn ká wo ìṣe sí wọn ẹlẹ́mìnira ẹni mọ́kà òdìdí kùránì kan tó ń parí bẹ́ẹ̀ dẹ̀ ni ìbú tí wọ́n wà gan tó bá ké sẹ́ẹ̀bì nìkan àǹkó ni mo kò ṣe wọ́n ní òdìdí kùránì torí pé sáà máa ń rí gbàmí tẹ́ bá rọ̀ bá múra nígbà tí rọ̀mọ̀dán alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bá tó bá ti di márùn-ún ẹ ti ń dínkù ká tó pé ìwọ wá gbé márùn-ún ẹ ọwá gbé ibi tó gún gan ọni kódà kó kún yẹn kan náà ni ó kún yẹn kan àtúmọ̀ ń wọ ìpè ànẹ́bẹ̀ẹ́ tó bá ti lídìí àyẹ̀ kó wò tẹ̀ sí wọn ètò ìtọ́mọ̀ àkéde inú ọ̀rọ̀ yẹn nìkan o àti násílà náà kọlọ́ba sùpánà ọ̀sán alákòóso àmì ẹnìkọ̀ọ̀kan wa ó jẹ́ oṣù mẹ́fà wà oṣù gbàdúrà ni ló fẹ́ ká tó fi kún àlẹ́ nígbà wá fẹ́ sínú inú ẹ̀kọ́ nìyẹn ká tó ṣàdúrà kásàdúrà torí pé nígbà tájú àyẹ̀mọ́ ńgbà ìkan ni pé nígbà tó bá fẹ́ sínú torí pé inú rẹ̀ ó máa dùn kódà kó má ní ní èsì inú lẹ̀ pé àtẹ̀tó parí tòní ẹ̀rí pé àbá ìgbà bá rẹ̀ ẹ̀kú àbájẹ́ òní ìgbà tó máa ń kíra pẹ̀lú dùn nípa ilé ìtukú bẹ́ẹ̀ tí wọ́n aṣọ àdúrà ńgbà yẹn anábì inú àdúrà ti máa ń gbà ní akọ́rẹ́ àdúrà fún nà kábàrà lóko ọ̀bì kọ́ wa láti ti fún mi láàgbọ̀ wà bàbá jẹun à ìrọ̀sáré bí wọ́n ní pé àtúpé záàbà bọ́mọ́ú wàbùtà láti lòrò wàsábàtà lè ájírú insha Allah gbogbo àwọn ìta bá ọ̀nà yẹn ni kì í sọ̀rọ̀ yẹn ni ká máa sọ bá abẹ sínú záàbà bọ́mọ́ú wàbùtà láti lòrò wàsábàtà lè ájírú insha Allah sáré bí kọ́ wa nìyẹn so ọ àtúnfi tí wọn náà bá mọ̀ sí ẹ̀rẹ́mi tó bá ti sọ́yọ́ àpọ̀jù ní kíbla yóò àtẹ́wọ́ láti sọ̀rọ̀ tó bá fẹ́ tó gbàgbọ́ èèyàn súnmọ́ lọ́hùn tó kọ́lọ̀ bá sọ́nà wa tààlà kó sànù ìmọ̀kọ̀kan wa ó jẹ́ kí rọmọdán náà bá wa láyé iṣẹ́ rí tí ọdún tẹ̀ ó gbà kọ́nà mọ́tà fún wa gbà gbogbo táwọn gba rọmọdán náà lálàáfíà ara ní àdìsí kọ́lọ̀ bá sọ́nà wa tààlà kó mọ́tà sí fún wa àníparí àti sọ fún wa ẹ mọ́ tẹ̀lé ẹ̀ sàmójọ́ lẹ̀ o tòlítọ́ọ̀nù lọ́gà gbogbo wa wà ó lulẹ̀ amúrè ní ẹlòmí ni kì í sáfà kéde ọba ń ọba tó jẹ nǹkan méjì lọ́ba ń papọ̀ ọba àlú rẹ̀ ọba àtòkótó èyí ń fún ara àlú rẹ̀ ẹgbẹ́ tó bá tó rẹ̀ kófin tó dé sókótó kọ́lá à ń tẹ̀lé dàbí pọ̀tí ọ̀rọ̀ mùsùlùmí tí yóò wà lábẹ́ rẹ̀ ẹni bá ní ẹ̀sẹ̀ bọ́ba ń aláṣẹ gbogbo mùsùlùmí ni aláṣẹ wọ́n tẹ̀ láṣẹ ìwọ̀n èyí sọjọ́ òní ẹ lọ wá yìí náà ti dé ọmọ yìí rẹ̀ fún pé ah, èwo yìí o ẹ̀rí tẹ́ ti máa bá lọ́wọ́ yín àbíbẹ̀ kọ́ ni àtọ́ bá lè yorùbá pé àyífẹ́ ìpínlẹ̀ ìpínlẹ̀ mọ̀ bá ju ìpínlẹ̀ rẹ̀ wọ́n ti rí lẹ̀ fún bọ́tẹ́lẹ̀ ìpínlẹ̀ títí wà ń bẹ̀ fún lùwà yìí kéde pé àbọ̀bá àlùgbàdùn ìpínlẹ̀ ẹ̀sìn tó ń rúlùpẹ́ àwọn eléyìí tó wà lọ́wọ́ wọn ìyẹn ló ti já sọ̀kan ètò gbogbo akámọ́ àtọ́ mú ara òkè nílẹ̀ ìsìn náà ti bẹ́ ń polówó ní ayé tẹkinọ́lọ́jì láwà tẹkinọ́lọ́jì tá a fi wó sùn là ń lò pẹ̀lú tẹkinọ́lọ́jì tá a kàkúlẹ́sì rẹ̀ yóò yọ fún sáà ní ó ti dé mi lójú pé kò ní yọ tọ́lọ̀ bá ló yọ ńkọ́ àdébìkọ òsọmọ ìbádẹ́jọ kan ẹ̀kọ́ méjèèjì la tó kàn án fún àbí ẹ̀kọ́ tó bá rí báyìí báyìí tó bá tó rí báyìí káwa ní rárá méjèèjì bá dẹ̀bi sọ̀rọ̀ ìdímọ̀ ẹyọ ọ̀kan ní òmùrẹ́ ní làwọn ti ké sí wa lẹ́sílẹ̀ wò sàn àwọn àfáyẹ̀sìn afárá láti lẹ̀ wá àwọn èso báwọn wọ́n yẹ sọ pé ìjọ kan báyìí nígbà mọ́ sọ náà lásọ yìí ìgbà tó wọ́n sì ṣe ń rọrùn fún wa ní sábà fi wò tẹ́lọ̀ tó fi ṣe ń rọrùn kò fi yín òtú mọ̀ká ní àti ẹ̀wò tẹ̀ àti kàkúlétì ẹni tí wẹ́dà bá dúró kíní kan báyìí one plus one kíní kan plus ó gbọ́dọ̀ ikú ọ̀tọ̀ báyìí kò sí gbọ́dọ̀ yí padà ìyẹn ẹ mọ́ tẹ̀lé o ẹ mọ́ tẹ̀lé o káwọn fẹ́ ti wá fèrè kọlọ́nkọ́ sàyọ̀ ní sẹ́ni kọ̀ọ̀kan wa tí ó jẹ́ kẹrọ̀ gbọ́dọ̀ náà bá aláyé tó ṣe rán fún wa wa sallallahu alaihi wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in الله وبركاته